ألا تقاتلون قوما نكثوا أيمانهم وهموا بإخراج الرسول وهموا بإخراج الرسول وهم بدأوكم أول مرة أتخشونهم فالله أحق أن تخشوه إن أعوذ الله السميع العليم من الشيطان الرجيم الله أكبر آمنت بالله العظيم وكفرت بالبرك والطاغوت واستمسكت بالعروة الأخرى لا انفصام لها الله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فعلهم الصواب وجنبنا الأخطاء بما بفضلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري واعلم عقدة من لساني يفقه قولي ست الله مسؤول علينا وعلى الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ بلا حول ولا قوة إلا بالله العلي العظيم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 ألا تقاتلون قوما نكثوا أيمانهم وهموا بإخراج الرسول أعوذ بالله من الشيطان الرجيم. من بعد أهلهم وطعنوا في دينكم فقاتلوا أئمة الكفر إنهم لا إيمان لهم لعلهم ينكرون أمري أكاهد لك كجل نامي النجا ودك فتني من بعد آبهم inọba bire ní anára jẹ́tọ̀ sọ́ka titọ́ náà lọ́ra bire rẹ̀ sọ́kọ̀ lọ́lọ́sọ́ rẹ̀ wọ̀páàmù fi bí ní kùmù bẹ́ẹ̀ni ní ka tẹ́lẹ̀tẹ́lẹ̀ àdídẹ́lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ iná hẹ̀ka ọ̀nà anára ìkú islam olómùlí lòun èyí náà bá wọn. ọ̀pọ̀tẹ́lẹ̀ ayélujáfẹ́ ọmọdé kébé yìí bá sí bó dé ìbírú akọ̀rẹ̀kọ́ ináhùn láàáìmọ̀ràn láàrùn yẹnu ináhùn láàáìmọ̀ràn láàrùn ọmọdé kẹyọ kàfẹ́tẹ́rẹ́ ẹ̀nẹ́rọ̀ ṣe kàfẹ́tẹ́rẹ́ nílẹ̀ sẹ́rẹ̀ níbírú akọ̀rẹ̀kọ́ nínú bákọ́ ahánà wọn nínú òun wà nínú láàrùn yẹntahùn ọmọ ìsọ̀rọ̀ ẹ̀nẹ́zúwọ́jẹ̀ yìí di yẹn náà yàrá abẹnuduwọ jẹ iná iṣẹ òjò kàtútẹ yìí ẹni nà ase rẹ dọwọ yìí dọwọ esi yìí nínú ẹnìkan yìí. àlàbò wáyé ó rà ọ̀rọ̀ ويقاتلون قوما نكفوا إيمانهم نمري باكا يقومري إني جنا سبب أولي دا سبب كفوك ويتنني دو إبروا كوريكو ẹ̀nàmì kọ́ńgọ́n náà kàtọ́ ìmá náà hùm ìràgbẹ́ náà ìkàkà ẹ̀nà ẹ̀ṣẹ́ àwọn jàkàtí tẹ́lẹ̀ ní

lọ́tọ̀tọ̀ ẹni tí ó tó mú yíjẹ orí màdínà lọ́wọ́ mọ́kà ẹni mẹ́ sọ́fẹ́ orí màdínà lọ́wọ́ mọ́kà rẹ̀ká ẹ ṣá òjò kàtútẹ́ yẹ ẹnà lẹ́nu ló ń tó mú rí nyúgbùzé bẹ́ẹ̀ ọmọ ní ọ̀yẹ́bà bẹ́ẹ̀ ló ń tó

dẹ́ni ni mo ń tó mo ní kọ̀tọ́ ẹ ya màdínà lọ́ọ̀kọ́ ẹsẹ̀ ọ̀ọ́gbẹ́ fi má ta bi bí wọ́n kúrẹ̀ kọ́ ọ̀gbọ́n iṣẹ́ òjò yẹ ẹlẹ́sẹ̀ òjò pàtẹ́tẹ́ yẹ wọ́n ń bada okun awọlamọ́rọ̀ dọ́mọ yìí dọ́mọ àkànnìkà káwa kọ́ hànà bada okun

ama kɔni ma kɔrɛ ko e ɛnɛ kukuba kɔɛ ten ìdí abusu bíi àná ɛkɔkɔ awa kɛ kukuba ma kɔnɔ na kójú náà fa òmùlẹ̀ ɔrọ̀ àhàm ma abuja ìtura mi ɛnɛ gbɛgbɔ ma kɔrɛ kɔnɔ ne kɔbɔ yi dɛ ne gosi ba nɔ ɛnɛ nyuma no wɔn bada okom na ma no ɛnɛ nyuma no yàtọ̀ yà ayé ìdúró ọ̀nà wọn ọ̀nàhùn náà bọ̀ dé sẹ́fà níbi ìdúró ló ń tó omori yìí mẹ́ ẹni tó ń tó omori yìí sẹ́fà ẹni nyuma no ɛnɛ sọ̀rọ̀ ayé na na ma no ẹ̀rọ náà nínú mọ́tò òmòrí ẹ̀rọ kú òmòrí wọ́n ti dé ìyá wọn ká ìdílé rẹ̀ ní òmòrí àjùzá ní kú òhìwé ẹ̀wọ̀n ká ó bẹ́ dọ̀kúrẹ́ fún ọmọ mi afa ṣàwùnáhùn wọ́n ti dé ìyá wọn ká ìdílé rẹ̀ fọlọ́hùn àkókò. fọlọ́hùn àkókò àǹtàmọ̀ṣà òmòrí àyọ̀kọ̀ yẹ́wọ̀n nìyí o èkútùmọ̀ mìíràn wá pé àwọn bá wọ́n

amabali ni mo ń tó mori bẹ́ẹ̀ ló ń tó mori yìí lẹ̀ hẹ̀ káàtì òhun kúrẹ́kútù àná bẹ́ẹ̀ wà kó ọ̀nàmọ̀ yìí. yàtí ọmọ wa ò bẹ̀rẹ̀ omuli baaso ne ne wowa abaha omuli beeloni ndɔso wowa abaha yu'adhibuhum allahu biaydikum omuli baawowa abaha leke oni ne omuli do dɔso wowa omuli bebe bebe ɔfɔ ne omuli omuli basu arowa ronowa jozinoba onene inika so omuli akaiwa buka n'omuli owabaha olulondo bako owabaha وينصركم عليه ويغنيهم أمري لا توا بابا ويتا وينصركم عليهم دو مري دو شكا بيبي يوني نتروا ويدسو ويكفي صدور قوم مؤمنين wòye susu dora kọ́mi ni mòmìnì domori dọ̀rẹ́ dọ̀rẹ́ rọ̀ wáyé ẹ̀nọ́ bi ìràbù nílé kẹ̀kẹ́ ẹ̀yọ́ ìdọ̀wọ̀ domori rẹ̀ rọ̀ wáyé sọmọdé àkàrà ní kòtò ìgbà juwe suru ọ̀pọ̀lọpọ̀ domori ìlú olùdọ̀fọ̀ wọ́n domori domori ìgbọ̀ wọ́n dɔɔsirɔ hozaa epana yɛ hozaa ɛnɛ nnekorɛ ko ne tu ihɛ nɔ domuni firɔ wa. wɔyɛ sisunu wa kɔn mi bomini domuni firɔ wa ayi ɛna ko ne yɛ yɛ yɛ ne ayɛ epana yɛ ɔne ɔbakiri erika na na wa ne tu yɛ bẹẹni bí zina yóò ń tó omori yìí madina kọkọ ẹ tó bò bẹni o kíkúrẹ́ ìṣìlẹ́rẹ́ àṣà ọjọ́ kàtítẹ́yì yóò ọmọ mi èyí tó mọ̀nà mi lóye kàyé bàtà àmì oríṣi òye fẹ́ tọ́pọ̀ náà kàṣà rẹ bí àmàlà túmọ̀ mi náà ilé ọmọ mọ̀ mọ̀ ilé ọmọ mọ̀ wòye ti sùúrù rẹ kàwọn mi mọ̀mìnì dòmòrí bẹ jù sàmọ́ mọ̀ mọ̀ dọ̀ọ̀sẹ̀ rọ̀ wáyé ìràgùn nílé àkẹ́ ẹ̀yán ìdọ̀wọ̀ ẹ̀mẹ́lẹ́ khuzaa ipana khuzaa ɛne rontomo yi nyuze diri yi yɛ ɔbɛrɛ mɔ no wɔyɛ obi yi bɛ yɛ kolo bi hin wɔyɛ wɔyɛ obi yi bɛ yɛ kolo bi hin ɔmɔ yi ɔrɔ wa yi obi yi bɛ yɛ kolo bi hin ɔyɛ kɔn. ẹ̀yọ náà rẹ̀ ẹ̀rọ ààyè ló mú rí lọ sọ kánà kó lè kòzá àná mú rí akẹ́kọ̀ọ́ ẹ̀họ́ ìpamọ́ ẹ̀ kòzá òye obìnrin ló rọ ìrọ kó lò lò ló mú rí sọ kánà kó lè ọ̀yẹ́ kọ́ tó dɔɔni di mɛyɛ mɛyɛ ni wee yi ina ni gɛ dukɔ lɛ lɛ ajuda ni si ye wa ka ina ni kɛ gɛlɛ ayi ma yɛlɛ ne y'a kɛ ba di islam dɔɔni do lomuri dɔɔni di islam ba ni wee yi ina ma ya ni abu sufiyan ana kuwa e, kula la ana ni ana ni ku ni jɔnɔ ni ni islam ina والله عليم حكيم فذكرهم لي عليم اه يا يا يا يا اه يا يا ربنا نم اه يا رب ساساري حكيم اونوري ام ملره يا مي ام ملره يا مي ايه ابان ولا سيرو يا دين أما سيرو أنتم تقرأون ẹ̀sìn yóò kó mọ̀rí yìí mú inú mọ̀nà àti inú mọ̀nà àti inú mọ̀nà àárẹ̀ ọ̀gbẹ̀dẹ̀ amhasitum an tutraku ولما يعلم الله الذين جاهدوا منكم ولم يتخذوا من دون الله ولا رسوله ولا المؤمنين وليدا والله خبير بما تعملون تعملون دوري في كاي وما شفتك وما قريت ومولي وما قريت ومولي أصلا أوكا إني جنوي هذا lọ́sọ̀tún. Àṣà àwọn ọmọ ẹ̀ka ọ̀nìkà bá àbánibá rẹ̀ ń wòye ní pólù. tonti ko lomori ọ̀sẹ̀ kan bá aṣọ onye ẹ̀rọ wọlé oníbi ìlú ńlọ fún wa náà òun ẹ̀yẹ láàárọ̀ bẹ́ẹ̀ na. àwọn fáyọ̀ rẹ̀ lóhùn ya na ẹ̀yẹ lóhùn nǹkan yìí am hasili an tutraku am ọ̀nà ọ̀bọ̀n náà wọ̀n ọ̀sọ́nyẹ̀ ìdọ̀mẹ̀rẹ̀ ẹ̀yẹ̀ o lómúrí dọ́kà yẹn wọ́n là máa yà lámì láhùn nàbí nà já àdó mi kún wọ́n là mi tẹ́kì lómi dúní láàyè wọ́n là rọ́súlì wọ́n là mi kúrì nà kọ́lẹ́yà. ọmọdé ọkọ̀ wọ́n là máa yà lámì láhùn nàbí nà já àdó mi kún. ọba bẹrẹ ní kàyé olóńgbòrí yìí ọ̀nà ìṣọ̀ọ̀fù ọmọ ìṣọ̀ọ̀fù wọn àmì náà ìlànà náà ìyọ̀ ọ̀nà olóńgbòrí ọmọ ìṣọ̀ọ̀fù bá yẹ dáhùn wọ̀kọ̀ yẹ dáhùn wọ̀ yẹ. alẹ́ yìí rẹ̀ bí ẹ̀hẹ̀ domi nkún ẹ̀ náà bá náà kó rẹ̀ kó gbogbo òmòrí yìí. الذين جاهدوا منكم انما نشكر قريبا اذا تولى بهم الا مؤمنين ولم يتخذوا من دون الله ولا رسوله ولا المؤمنين وليا بقوا لكم dɔw ɔma sɔ ɔmɔni ɔma sɔ bìnnɛsa ɔbɔbi ni mo wòli ɔlɔdi ni mo tó wòli ɔlɔdi sọ ọmọ nínú ọmọ abẹ́rẹ́ ní azìnà ìtẹ̀lẹ̀ ọmọdé ọ̀ntú ọmọdé ọ̀rùkọ́ ọmọdé rẹ̀ ìbẹ̀rẹ̀ mọ́tò tó ọmọdé yìí. wọ́n yíyá bọ́ọ̀lù sọ̀rọ̀ ọmọ nínú ọ̀nínú sọ́wọ́n yà kàrí mọ̀ nǹkan ìrùkọ́ ọmọdé afárànmá kàrùn-ún kàfọ́ ló fẹ́ lè kẹ́ náà lẹ́sẹ̀ bẹ̀rẹ̀ bá. fóònù tí ẹnẹ lè tẹ́lẹ̀ èyí ní ọwọ́ àyè rẹ̀ yìí dẹ̀mí o sẹ́lẹ̀ bá ọwọ́ àyè rẹ̀ ọwọ́ àyè kọ́ lọ́wọ́ mórí wàá kẹ́kà ọ̀nà máyà alábìláhù ma na kàkẹ́ máa náà ẹ̀ nà àgókè wọ́n mma mma ẹ̀ bọ̀ yẹ ẹ̀ zọ̀ ọ̀nà mí bẹ̀ bọ̀ yẹ nà nà mí sùpọ̀n ọ̀nà mí mma ɛtɔba kɛnɛ ɔni dɔɔso bi nim soko ɛɛ mɔsɔn fɛn tó mori ɔno ni ka ye ɔmori ɔyi wàá túmọ̀ ní kaw ka ɛrɛmɛ ɔno ni ɔmori ɔyi yɛ ɛyɛ ɛyɛ sɔ ara wa ɛyɛ sɔ ara wa dábàá ni ɔmori ɔtún lɛ abilẹ nínú ayà ɔbɛ ayé ni wọ́n tó ɔmori ɔmori ɔyɛ ɔmori ɔyɛ. ولما إلى من يعلم الله الذين جاهدوا منكم إيه، أبرم كمولي عيشوا فهدوا عيامنا تبيين أمولي عيشوا فهدوا عيشوا أهلي بنيتما لذكاين ilmu shuhu ilmu shahada o muri akaye zɔbɔ ilmu shahada ɔwɔ mi ka o muri ọ̀ìṣọ́ ọ̀fẹ́ àdúgbòmá ọ̀ìṣọ́ ìyọmọ ọ̀zọ anáda mi dénú kàyé ọ̀bá ọ̀bọ̀nọ́mà ẹ̀wọ̀ ọ̀bọ̀nọ́bìnrin. in a class yẹsẹrẹ school mi ẹpẹjuwe wàá bí tíkì lóye ní class wàá yẹ lómi ìkàkà yìí púọ̀ kúrọ̀ ní tẹ́sì àmìn ọdún ẹ̀yẹ orí ọ̀dọ́ àmìn àfáyẹ̀ fi ọ̀nà bọ́ọ̀ ilé bọ́ òkòkò púrò púọ̀ wàá wọ́n sì lè púrò orí ìhà sẹ́rẹ̀ bàtẹ́rẹ̀ sá ọ̀nyọ́nyọ́ àmáyé promotion exam ó sì t lóka lóhùn ẹ̀ẹ́dẹ́yọ lóhùn ẹ̀ẹ́dẹ́yọ mẹ́rin lóka ata òfé lóka ẹ̀kawé rẹ̀ ṣe ọ̀hún òṣèkò nìgbè ṣe ọ̀hún pọ́ǹtì ọ̀dẹ̀sọ ẹ̀kọ́ òṣèkò nìgbè wọ́n máa ká yà àbúṣe yẹn kẹ́ lóka lóka rẹ̀ dé yẹ ká lọ́ọ̀ká ká ẹ̀ ọ̀hún ní lẹ́sìn náà sáyà ọ̀hún yẹn wọ́n ayà wọ́n rà ní ẹ̀sùn lórí ọ̀hún yà bọ́sùn tó wù mí. ọmọ mi kọ́ wáyé ni ìdí ètí mi lọ́dọ̀ yìí ilmu shahada àbí kó ma ilmu dòwò ọmọ yìí lọ ọgbẹ́ mi yìí ọyí yóò lọ ọyí yà lọ alàlà ọmọ pẹ̀lẹ́. munadi dòkó mu di èyí nìyẹn kó dé kẹmẹ lẹyìn ẹkọ rẹ àwọn ẹni lọ fún mi kẹmẹ lẹyìn ọrẹ pọnrú kẹmẹ àwọn ẹni lọ sí màá yẹ tẹ ẹ lẹmìí lọnà wà ní ìlẹ hàn lọdẹ ẹ lẹyìn ìdìbò náà dùkú yìí. akọ dídó mo rí ṣé ìdàmẹrẹ yẹ tẹ dání ní ẹkọ yẹ yẹ tẹ kàtẹ wọ ìjọ náà wọn bọ wọn wọ tẹ ọ mọ ìṣọ ọ̀rọ̀ mi bá tọ̀ ọ̀nà wọn lè yẹ tẹ tẹ dọ̀tọ̀ yẹ ọ̀nà ìlú náà dùkú dọ̀tọ̀

me ahyia no mu iso mu aka patakiza wɔn ولما يعلم الله الذين جاهدوا منكم إيه ولم يتخذوا من دون الله ولا رسوله ولا المؤمنين وليا والله خبير بما تعملون خبير بما تعملون أمريكا ما يعرف أمريكا ini sọ́tún ankebut ibi mori yẹ kaka ahasiba nnaaso anyuturako ayakulu amanna wàhùnláyò fẹnu wàdàkàd fatan nàlàdínà min kabilẹ̀hìn fàlàyà àlàmánà lọ́hùn nàdínà sọ́dàkó wàlàyà àlàmánà kàbí ahasiba nnaaso.

dɔnna wɔɔri lɛ wɔɔrɔ dɔnna wɔɔri la bisɛ mi kele sisi dɔnna wɔ ɛyɛ yɛn kata. ayi tó ko ayi tó ko wà lọ. ɛnu kó mo ní mo èrò nù náà kàbó kẹlẹ kọ ọmọ yẹn àtàn mi kẹlẹ kàwọn àbáwọ mi ọmọ àbáwọ mi ni wà dó mo wà dó tó mo o. eh wa kosala wa bawe wa ni zaka wa sadaka wa ni haji wa maabani wa mama eh uduwe ezini duwe yon ka ono muri ono ko na ba ni amerika ise mi ka wa na ma so muri no na ma ba na ba ni tne ngoro tini lafia tini

kọlákọ a ọmọ ọtún ni àìyé ọmọ ọmọ ọtún ni àìyé wọn náà yà àtà bọ́ọ̀nù lẹ́tún ni ọ̀yí ni bọ́ọ̀nù lẹ́tún ni ọ̀yí yàrá àlùmọ́ọ̀tù bíi àìyé inú sí ìdí ya dí bá yà wà ẹ̀fẹ́ dèdè yìí ọmọ ọdún ẹgbẹ́ kàṣẹ yẹn mọ báwa ni yẹn alájọ àyà àyìnyí omi mọ́ọ̀tù ọ̀yìnyí ọ̀bì hayàtù kọlọ́kọ̀lù mọ́ọ̀tà ọmọdé ẹ̀mọ́ tún ní àyìnyí wọ́n bá hayàtà àtọ̀yìnyí kọlọ́kọ̀lù mọ́ọ̀tà ọmọdé ẹ̀mọ́ tún ní sùn wọ́n hayàtà àtọ̀yìyàrá lẹ́yìn ẹ̀dínlọ́kọ̀ọ́ sẹ́yìn tó mọ̀rí tó náà agbó ní omi ọ̀nà sọ́mà yìí ọmọ ní kàkúkọ̀ ọ̀nà sọ́mà yìí láàbẹ̀ ni. ayọ̀kùn àṣàlù àkàlà. ẹnu kọ́lá níbi ẹ̀rọ rà ẹni bá mẹ́tẹ̀rẹ̀. slọ́kì tó mọ̀ ní. abẹ́hà ìwọ yìí bàbá rẹ̀ sọ́mà náà yìí bàbá rẹ̀ mọ̀ ìjẹ́njẹ́ sọ ó títẹ̀ ó títẹ̀ rẹ̀ yín bẹ̀rẹ̀ yín bá bọ́ọ̀ bá yín ẹni wọn náà mọ̀lẹ́sì ká ẹ̀ka ìwà rẹ̀ bí ẹ̀bẹ̀ ẹ̀yìn fẹ́ ẹ̀yà rẹ̀ yẹba ó mọ̀lẹ́ màmá kọ́ngọ́n kọ́ngọ́n ní àìdè ìdèyí kèyìn lóyún ọmọ aláwọ̀ àdìpọ̀rọ̀ ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون ولنبلونكم بشيء من الخوف والجوع أو لكم ما زمان lọ́mọ níbi ká sí ìyá ọ̀rọ̀ lọ́ọ̀yà ọ̀kàtà ìjà àká ìjà àká lẹ́wọ̀n náà lọ́ọ̀yà ọ̀kàtà ọ̀nìbà zama ìlú ìní zẹ̀ẹ́sì rẹ̀ ọ̀nìbà zama ìlú ìrìnsẹ́lẹ̀ ìrìnsẹ́lẹ̀ ìgbà yìí à nínú ẹ̀kọ́ ọ̀nìbà kọ́ ìlú yìí èsì don chai wani tui chetai don chai wani ne yetai wal jo atun we an ko wa fa ba na wa ko chu mun o wa ko e ba ayo umuri wa ba amin do che wala ni yetai do choi ba ni yetai do chiza ni yetai amin amin amin, amin. ونفس من الأموال والأنفس أفعيت ذا إنه قواني يعني أقول الله جمع من الأموال والأنفس أفعيت ذا إنه وين أريد ذا إنه وين أريد فلوس كنه أريد ذا إنه كم هذا أريد ذا كم هذا كان يسمى the last of بارك الله فيك والثمرات afaayi jolo anyi si naare ikokɔkyi ɔni si naare ma bɔ amadu ɔmo ni ɔbaare mo ta wɔn bɛ siri sɔbiri ati ebi ma yi yɛ mɛ naa bɔ ni suuru الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون suro na omori aka omori kele ne ne aka ye eja anya nkata na kanyo a de kise hu ni na ne wa ka inna lillah omori wa inna ilayhi raji'un ido mu na ya abada na no ani se kanyo a are ni se duwa bo ani se bua de ka ye lillahi ma a'ata wa lillahi ma akhadha ìṣẹ́lá jọmọ mẹ́rin ìgbà ọmọ orí ọdún òun ní ọ̀rá sísan ọ̀dọ̀ lillahi ma aata o muri yɔ de ni sɔnna sɔnna mɛ walilahi ma aha o muri yɔ de ni sɔnna damba dɛ ba ɲɛna ba ɲɛna ba ma ɛn. أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. أمريكا إنما أفهم أن بني سوري إنما كتنا أكانيوا then next day agbori to agẹtẹ ẹni gbowó akẹ́dọ̀mọ̀ bẹ́rù yà mọ̀ bẹ́rù yà mọ̀ ọ bẹ́ẹ̀ tẹ̀mí yà sẹ́lẹ̀ sẹ́lẹ̀ náà bẹ̀rẹ̀ sẹ́lẹ̀ náà gbowó dìgbòdìgbò yà náà kó wọ́n yìí rẹ̀ ká náà kó wọ́n yìí rẹ̀ ká àwọn ìṣẹ́ òmòrí ìṣẹ́ máa rẹ̀ ilé ìgbẹ̀wò ìgbẹ̀bẹ̀ súnmọ̀wò ọdún ọmọ tó òmòrí rẹ̀ o e o tó òmòrí kèrè náà ẹ̀dẹ́ náà òmòrí ìṣẹ́ máa rẹ̀ kèrèkèrè ẹ̀nẹ́bà lẹ́bìnrin ní ẹ̀nẹ́bà lẹ́bìnrin ní ẹ̀nà òmòrí ìbànú kúrẹ́ ìṣẹ́ máa rẹ̀ sáàsára ọmọ bí ẹ̀nàmá lẹ́sẹ̀ mú bí náà lẹ́bìnrin náà ẹ̀nẹ́lẹ́ àká ìbí mọ́tò tó mú yìí. aa ló ka kàrọ́ ẹ̀ ní ẹ̀rẹ́ ní mara. orí dàmé ẹ̀nẹ́ nà ẹ̀nẹ́ ẹ̀nẹ́ ẹ̀nẹ́ nà ẹ̀ nàn ọ̀rá tọ̀ lọ́tò tó mú yìí. ẹ̀ àmà àgbẹ̀kẹ̀ yẹ ebi mani kani yi kaka nde ebi tó mú yìí kà lè yí yìí yẹ ẹ̀rọ ẹ̀ wẹ̀ ní. lè yí yìí yẹ ẹ̀rọ ẹ̀ wẹ̀ ní. máa kàrẹ́ yọ máa kàkọ́ náà yẹ kasaya kọ́ àpá báwo ni wọ́n èrè náà ana rẹ̀ ẹ̀sùn tuntun mú ní jì láàyè mẹ́lẹ́ wọ́n ní wọ́n èrè wọ́n á yẹ kẹ́rù ká àwọn àǹfààní àbá àná ẹ̀yà rọ̀ hàn náà yẹ يا سنة الله صلى الله عليه وسلم أحسب الناس أما تمريبا كان أبا ما أمن وأن يسهروا سيدوشني أولئك عليهم صلوات من ربهم وأولئك هم المهتدون أمري كريم وبنا أمورو أنغيامبا بنا بهم أمري بيتشيتوا بيتشيكوا

wọ́n mi ka yẹn mọ́mọ́ abẹ́dì islam kasa ọ̀ka ọ̀ka ẹ̀yìn sẹ ẹ̀yìn ọ̀dọ́mọdé níbi tuwo oyinamọdé bá dẹ àmọ omori àmọ wọn ẹ̀yà kébè bó ìdọ̀mọdé lọ omori àmọ bá bó ìdọ̀mọdé lè dè tu ẹ̀yà kébè bá nù. wọ́n mú la ìsànú káwọn mi káwọn àbá o àsàkùdọ́mọ òde ẹ̀yẹ o omori kiri ọmọ ya wọ́n lọ kàtàkùn nàlàdínà mi nkàbílẹ́hìn fàlàyé àlàmánà lọ́hùn nàlàdínà sọ́dọ̀ kú wọ́n lọ yàrá mọ́nà nkàbílẹ́ omori kẹ̀ nánà bí dè lẹ́ inazo kumukumi ono muri onora azama wari sebeke wala yala man fala yala man allah alladhina sadaqu wala yala man al-kadhibin omuri kubisa uvi ono muri ono shota he ono shota he alladhina sadaqu ene bonne reide ina heka ina heka mame wala yala man al-kadhibin ono ni mo ni ẹ̀rọ ló yẹ lómo lòtú ayé wọn wà mọ̀ nyẹ́nà onímọ̀ ní zamari màá kọ́ náà wọn anábìrì ọ̀dọ̀ mọ̀ nyẹ́nà lọ́wọ́ kó mọ̀rí yìí onímọ̀ ní zamari múlò náà wọ akọ láti ohun tó mú rí ló mú rí tó hàn lẹ́kí ní yunifásitì ọ̀rẹ́ ló mú rí tó hàn ẹwọ́n ọ̀dẹ́ ìsẹ́mẹ̀ sẹ́mẹ̀ anyidi yẹn náà kọ́ náà jọ mango ini ini kọ́ yunifásitì compound ẹnẹsẹ́ ní sọ́nà sọ̀rọ̀ wọ́n kọ́ náà sọ́jọ́ ó tù ó tù mango rẹ̀ náà egúkú yọ náà náà ọ̀dẹ́ gbọ́dọ̀. uju nọ na n'ọgọdọ dọnka na dọọ na ebiri ọsị jọọ ọrịa ayọ ka high tension wire ọ drop tini mango ọtí mango na ehyia n'oge na ebi fọm kanye high tension nọ n'ọfa usiri ya ọ ọ yakuma ɔkò bó bó pa ni wọn máa rẹ wa ɔkà mọ wọn na n'akɔ bi n'ɛkɔ àmì esu ɔkà mi ɔkò esu omo yi ɔnà ɔnà esu osi yi omo yi ɛɛ bɛyi bɛyi yi kɔ náà pa ìní yi kɔ náà bɛyi yɛ ɛyɛ ɛyɛ mi dɛ yɛ ní yunifásitì ɛyɛ mi dɛ kú àmà less privileged people ɛyɛ ɛna aka adan na ɔnyɛ mɛ ɛyɛ e sɔfo mɛ mɛ ɛnyɛ akɔrɔ agyina wɔn yunifasiti ɔna sponsor mi ɛsɛ ɔyɛ mɛ school fee everything ɔna responsible for it lọ́nà ìbàrẹ́ máa dé ìtẹ́ yìí mọ̀kátẹ́ ewúrí kan owó rí náwó ìlòmí dé yíò dámì de wọn ní ìdìbò olùkọ́ wọn ní lómi mọ́sọ̀ gbà àwọn ọmọ tó tó mọ̀ ní ìsọ̀rọ̀ ọkùnrin tó fi yẹn náà gbàdúrà

ìjẹ́ ka mọ́ máa nukú kọ́ ayé káyà kọ́lọ́ onye káyà yẹn bí rẹ̀ ó dìdí yọ nínú mọ̀nà ọ ọ̀sùn yẹn wọn. ònú ka yọ bà káyà ní káyà ẹ̀dẹ́ máa òkú ọmọ mọ́ ẹ̀. kúló yọ bà káyà ẹ̀yìn ká ọmọ yẹn ní bọ̀ ọmọ náà ká ní ibùdó yọ ní àti dẹ́yìn náà. ìhí yẹ gara yìí tó ní ọmọ kẹ́ẹ̀sẹ̀ ti lọ kọ́yà ọmọ nira àyà nà kókó ẹ̀yẹ wéyí istan ọmọ ọmọ ọmọ ní kòmòlì nà àmọ wéyí ní sọmọlì yà nà mẹ́rin àníjà àmọ́ ní ní ẹ̀rọ ní secondary school àmọ́ ìdí ní university wọlọ́. lọ́tọ̀ tó mú yìí. nígbà káyọ̀ ní káyé ìdúrà sójú òmùrí kẹwì ìṣọ́ wọ́n wọ òmùrí zàmà òrè kọ́ náà yẹ́dẹ̀ rẹ̀ wọ́n sì ní ilẹ̀ rẹ̀ hú ní ẹ̀yìn lọ́nà ní sọ wa. wà á fi dùn òmùrí kẹwì ìṣọ́ wà á fi dùn òmùrí kẹwì ìṣọ́ wà á yípa àwọn sórí kẹwà kàfẹ́ wọ́n wọ òmùrí mọ̀rí zàmà rẹ̀ wà á lọ́mùrí ọ̀bá dọ̀gà wọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mo tó. àbíkẹ́ mo níbi ọ̀nkọ́ mi oríṣi ọmọdé náà amára ẹ̀rọ ẹ̀rọ àwọ̀ èmi ìhẹ́ ẹ̀rọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mo tó. bí wàá ká ní mo sá. ma bá muhammad bá pèta ó ó mo ní hàn ewere oke omori a onye ndị ngwa nwere ha oke na ozuru nwanyị n'onye onye mmemme n'esi na ọgbọ ndọrọ ya mgbe oge ahụ ozuru ahịhịa nwanyị fa akọrọ ọnya ene ekọfere n'onye n'esi oge dee kọrọ ọrụ ọnya na tetere anya dee ya dị dịkwa eyi ozuru ahịhịa nwanyị صلى wasalamu alayhi na nígbà na dòrí nà mòdì hí mba dè kọ́mi wọ́tà òní hí náà yẹn nani yìí náà yẹn náà bá mi gán yìí náà hí mbà ọ̀nà òmòdì mba na ọ̀rẹ́ bá ká kò nyẹ́ wọn àná mo jẹ́ ọ esu ọ su ọ̀bẹ̀ su yɛkoko kawa izigi dawa ɛnya idawa ɔyɛ ba ne n'omori amakɔ hana dakure kutɔ dakɔ yɛrɛta bi tuɔ damiɛ sɛbɛsɛbɛ. ɛnikɛ wuli ɛni nɔ nɛrɛ wuna.

ọ̀nà kó mu yìí àǹkà ọ̀rọ̀ kọ̀má ni ayọ̀ nù ọ̀nà mímọ̀ náà ayé mọ̀ ẹ̀sọ́ náà mọ̀ náà àǹkà ọ̀rọ̀ kọ̀má ni ayọ̀ nù. wọ́n mọ̀ ní màá ń sẹ́ páì títẹ́ ní. òmùrí ọ̀sẹ̀ páì dọ́wọ́ orí rẹ̀ sì ní taslian ọ̀yẹ́sì ṣọ́ọ̀bù ayé nẹ̀tẹ́ ọ̀ọ́ bàbá yà dọ́yẹ ká òmùrí ọ̀bì máa ń ráàkà dọ́yẹ ká ẹ̀ẹ́gbọ̀ òmùrí ẹ̀ẹ́gbọ̀ òmùrí yàrá

abankasa ni tó tó mu di àwọn ọsọ afọ àmọ mu yìí dẹ jọlọ bá ṣe pa ẹkẹ hàn náà ẹnu sọ bìí dànù. láti ọ̀tún ọmọdé yìí. sọlá wà lẹ́yìn sọlá. mu di ọ̀bẹ. ولقد فتنا الذين من قبلهم يعلمن الله الذين صدقوا يعلمن الكاذبين أين انا انا كوتشيتا إن كان بك أني نقوم لي أنا في إسلام إن يتمكى بكاذب يا صويا روح دي وريوه ankirimi amma anabizi yasir afi yasir anaba adanon wata ati somaya anabon yani ati ayyash ati salama anabizi hisham ati alwalid anabizi alwalid irime wenene na eh this not them yet makan because we need that one igore yu ada se rowan Slot yon to mo ni. Sallallahu alaihi wasallam tinye silete jo ama ya ni kisomaya ono manaro ya poro dosu Da, ti isimishe wahi nisan dosu agbésẹ̀rẹ̀ àgbékọ̀ ní islam àgbékọ̀ sàṣẹ tó gbòrì ọmọ wọn yẹn nípa pẹ̀lú ṣíṣẹ̀ níbi inú islam láàpọ̀ yẹn nípa pẹ̀lú ɔne pɔ papa ne hyehyɛ yidi tọ́tù tó mu yìí ɔno pɔ bɛbi bi ne hyehyɛ yidi ama bɔ n'ɔro ahia mihija dee kɔnɔ wɔ ne pɔ papa n'awɔ ina ti de mu ntomori ina yɛ kɔ batiri tọ́tù tó mu yìí dɔnni vozi de omar bin khattab rɔdi allah ìjà wɔ mihija ɔno nàá ama ɛwɔ ememee sa onyina ko ba do dosu donto omori dɔka yi sayidu shohada mihijabo وهو أول من يدعى إلى باب الجنة من هذه الأمة أنتم ملوكا سيد الشهداء أنا ما بدي بدي سجونا جوا مري أنا ما بدي سيد أنا ما بدي أقبل نبي سجونا tini sunu ma wɔte de tini sun muru bɛ hɔ a ɔna ma dami dɛ nini ɔna bi mihija ɔna bi mihija o ɔna bɔ ne papapa ama ba ahi yiri na dɛ na yɛ furu kiriya amu tó mori bɛ kara ina kò kiriya ma ina na ko n tó mori na yɛ wuli na dɛ na. Sallallahu alaihi wasallam. hadisi na kaka alhassan al-hussein sayyida shabab al-jannah eh ana radobi din na biju omo al-jannah eh eh nisi je won sa na ju eh nisi je ijo omo lọ́sọ̀ ni inú mọ̀ ní tó wùlí sí kọ́ sọ̀rọ̀ inú tẹ̀lẹ̀ bọ́ àtàwọn ọ̀yà náà sọ̀rọ̀ kẹ́ ẹni lánàá báyìí ọ̀nà mọ̀ ima bɔ ɔni yɛ ɔmo hɛn hɛn ɛbɛ su implication ɛna bɔbɔ sɔlɔwɔtɔ rɛ bi wasalamu ale ìdí mi dza o mani bi sóòdù rẹ kó bàtò àti nàìjíríà náà ma adama ọ̀rọ̀nyá mi àtòsá mi dọ́ kàtàwé ẹ̀wọ̀n dé brazil ti tẹ́ mi dé brazil ẹ̀kọ́ wọ́n bọ̀ mọ̀ ní kàyé sọ́tù tó bọ̀ mọ̀ ní kàyé. أما أحييتم ويوم يجزى الذين كفروا منكم ويتبعوا من دون الله والمؤمنين وليا أولي لمن أني أكسس لديه كأبواب أمري تشويتني

jozo mama yare da kani ahiri ne na bo omori imi suratu ali imran okay am hasibtum an tadkhulul jannata ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين أم حسبتم أن تدخلوا الجنة أولو نكا والجنة نهو يركنه ويجيني كو كاو الجنة نفر ولما يعلم الله الذين جاهدوا منكم أظن لكم اليوم غير شرطه أنوبي أنا أقول أقول أقول أقول أقول ويعلم الصابرين لا ده شرطه نبو نسو نني سورو نني سورو هذي لكو أبسا نهو نني لكو تنوانا كود لكو تنوانا كود لكو tike ya na tɔ te sɛ asɛ bɛ na mɛ lóyún mi sùn lóyún pɛtɛ ɛfɛrɛ mi kò ní ɔmò yi ɔmò ɔyɛ sɔɔbù lɔlɔ sɔɔtɛ silapsi ntɔ mo yi mi lɔmò yi àjòdá mi si yé wa yi ma bɔ lɔlɔ si yé yi ne ehinu mɛ ɛnna e adi ni kà ama mɛ yi mɛ mɛrɛ ya ni ama mɛ ɔmò yi ama mɛ mɛrɛ ya ni ahasa yi ni sɔtò bakari wɔn ɔmò yi kaka yi. أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم الباساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب أم حسبتم ويجيكم ويرونني an tadkhulu jannata kawa ron wal janna we ngoro ni ni ele ma wal janna we ngoro wa bedo makanya we ra ma ba we he ba re al janna wa bon ehi wa hala fa ولما يأتكم مثل الذين خلوا من قبلكم أو أبدا مكو هيبي بتونني apɛdue ɔnrɛbɛyi ama mɛkɛ nnama bi di nna ɛnama bi di bɛyi no mɛ ina zɔ ɛda ɔnina zɔ ɔmori yi ɛni ama mɛri no wa ɔba mɛri kɔ yi wetu mu mu masati mulbaasa wadarɔ ozunzilu ataya kuna rasulu waladina amanu maahu mata nasuru wa masati mulbaasa ɔmori okòfie ọ̀ṣọ́ kanyọ̀ wọ́n dọ̀rọ̀ ẹ̀wọ̀n fi ọ̀kanyọ̀ wa. mata amasoro ofie ọ̀kanyọ̀ wa ẹ̀wọ̀n fi ọ̀kanyọ̀ wa wọ́n zunzilu hata yakuna rasul nekidika donto omuli ono watadakaye والذين آمنوا معه أتنا نصاصا أما الضيا نصاصا دي أكامكي متى نصر الله يقوم بمولي إتيته يقوم بمولي إتيته أقوم بمولي نواجه تتيته ألا ìnà lọ́sọ́lọ́láhìn kàrín ọmọdé kèlè bá fọ́ ọmọ mọ́ náà ọmọdé ọgbọ̀rẹ́ tẹ́tẹ̀tẹ̀rẹ̀ ọ̀sán ìwà náà bẹ́ẹ̀ nílẹ̀ ẹgbẹ́ wọ́tọ̀ hàndà orí ìwé ìwé yọ gẹ́gẹ́tọ̀ àzẹ́ tó tọ́tù tó mú ní ló tó mú ní dé ẹni sọ́kùnrin mẹ́ọ̀ sa ìdínú bìíní tó ọ̀rọ̀ dé ìkẹrọ àṣàbà nàyàrá náà salman salman faris alákàkà àti àtúrósì kárí nàìjíríà òzọ́nàlọ́ gbàgbé àtúrósì gbòmùgbòmù kárí bá àwọn ọmọdé yóò lè wéyé dé ìkẹrọ náà sọ̀rọ̀ kọ̀ọ̀ Sallallahu alaihi wa sallam èyí kábìrì ẹ̀nà abẹ́ lẹ́wà kúrẹ́ yìí ọ̀ orúṣọ́nà náà alámàlẹ̀ tí a ẹ̀rẹ́kọ́nà àgbó tómórí ọ̀rọ̀ àbímọ́ tómórí yìí ó sì wọ́n tí ọgbọ́n họ́nyára dáwọ̀ kò kánta fún ọ ó sì tí ọgbọ́n họ́nyára ọ̀tọ́ ẹ̀ náà sọ ìnáfẹ́ ta yẹn náà wò lẹ́yà kẹ́bìrì ògùn ẹ̀gà rẹ̀ yahoo ni ẹnu bàbá kò lé ẹni ẹnu tó mi ra ìnàdí rẹ bẹ́ẹ̀ wọ́n yí ọdẹ bani nadir ọ̀rẹ́ bani kúrọ̀ yọ bani nadir ọ̀rẹ́ bani kúrọ̀ yọ bẹ́ẹ̀ bí ẹnu tó mọ̀ yìí. dàmẹ́ lẹ́rẹ́ ìkọ́ ẹsẹ̀ dín ní tu òye ànáwó ní afab ànáwó ní bani nadir rẹ ẹnu kọ́ ẹsẹ̀ ní mẹ́kà lónìí kiri káàdì mẹ́kà kàrẹ́ yìí àbí ẹtìlá ọba ẹmẹ́kùrẹ́tẹ gọ̀tún àníyàn dókòrò ọ̀kàrẹ̀ akọ ẹtẹ abẹ́rẹ́ ẹ̀ gbogbo bẹ́ẹ̀ ẹni títí ìlú ẹ̀ nàdínà ẹ̀wọ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ bá wà lùdà wá bá sọ ọmọ ọmọ nìkan mẹ́kọ̀ọ́ ẹ̀rọ tọ́lá àtẹ́sílẹ̀ àtẹ́sílẹ̀ mọ́. dẹ́nu ni kọ̀ mí rìbìrìbì allied forces allied forces dẹ́kọ̀ mí rìbìrìbì. Because bika yiri then dani need ten thousand tó tiẹ̀ tó mo yìí gọ̀fán ni abẹ́ ìdọ̀lẹ́ wò wọ́n bí àwọn òdì ẹni yẹ fún bàtí ẹni kéde wíwẹ̀ zuwa wàhálà yẹn ní ti ní ẹyẹ òdì yẹ tẹ́ni ti ní wíwẹ̀ zuwa wọ́n wá fún mi dàlẹ́ tìrẹ́tẹ́ yà á bẹ̀rẹ̀ fún mi ní ìmẹ̀wùrẹ̀ ọmọ màá. أما ماما مريد كان كان يا أيها الذين آمنوا نصف الأحزاب اذكروا نعمة الله عليكم إذ جاءتكم جنود فأرسلنا عليهم ريحا وجنودا لم تروها وكان الله بما تعملون بصيرا إذ جاءوكم من فوقكم ومن أسفل منكم وإذ زاغت الأبصار وإذ ضاقت الأبصار وبلغت القلوب الهناجر وتظنون بالله الظنون هنالك ابتلي المؤمنون وزلزلوا زلزالا شديدا يوم صلى الله عليه وسلم صلاة النبي صلى الله عليه وسلم يا كاكا anya kẹrẹ ni ka yà tó iná iná ẹ̀rí orí rẹ̀ bá bẹ̀rẹ̀ ka yà ló bẹ̀ omori omori yẹn nọ n'orí ha yà ń ba yẹn mu omori omori ha yà ń ba yẹn mu abakaka omtirna bifadlillah walhamdulillah allahumma ij'alhu sayyidan mubarakan mọ̀sílọ́tì tó mú yìí ari ni ẹ̀kẹ́ ọ́nì kàkà àtọ́ àgùbẹ́ni náà mi tẹ̀ ká mẹ̀kẹ́ ọ́nà náà dẹ́kẹ̀ wọ́pọ̀ ẹ̀tẹ́ ní gbóró yà bí àwọn ọmọrí ẹ̀wọ́ pọ̀ náà ọmọrí ọ̀rọ̀ ọ̀yọ̀rọ̀ bí àtọ́ ọmọrí ọ̀dọ́ wọn èyí ọmọrí ọ̀dọ́ wọn èyí ààmì ààmì. ayọ̀mọ́ náà lè ọ̀rẹ́rẹ́ ọmọ ìkúgẹ̀mùtì ọ̀gọ̀dọ̀ ẹni ẹni horo wọn ọ̀gọ̀dọ̀ ya á kàyà ẹ̀ṣẹ̀ ọ̀nẹ́ mẹ́wù ọmọlá àgọ́rẹ́fẹ́ orí ọ̀rẹ́ ahụ wà nù ìròyìn omori yà jẹ́ na náà omori ọ̀nà wa ya mgbe ha ya na etere. ìrọ̀ ayé náà wọ́n kí aṣẹ́ hàn náà bí aṣẹ́ hàn náà omúdí ọba àbá ìdẹ́sẹ̀rẹ̀ nù omúdí ọba àbá ìdẹ́sẹ̀rẹ̀ nù omúdí ọba àbá ìdẹ́sẹ̀rẹ̀ nù omúdí òtẹ́ yẹn bà ní ẹ̀tẹ́ yẹn ayé ẹ̀ka yẹn bà nàyẹ́ rẹ̀ kí yẹn tà mí ayé Olu ìkúndórí àṣẹ ọ̀yìnú mọ̀ ní ọmọ yẹn ní sáré kàkà wà á má dúró àyínú mọ̀ bọ̀ àdúrà bọ̀ lọ́ọ̀ rẹ̀ wá ní máwẹ̀ yà fún ọmọ máa rẹ̀ olóòmìnirí èkyá ya bọ̀ ní iyẹ tẹ̀ yà yà sí ti pè é ayamba lehu ayamba lehu kerekere ɔbɛ e ka ne kuri dani kɔbɛ ka ye ɔmɛ ɛsɛn naa hɛ ya asɔ ka ye sam sam ne kuri dani ɔbɛn mɔmɔ ye dɔɔsi dɔɔsi tina janna dɛ ɛbɛ gara nyɛ ɛbɛ gara nyɛ yi de omuri ɔwɔ mɛ ye ami ami omuri ɔwɔ wa yi ne ni ne si ye yi na adi lóhun ɛdá ko omuri ize awɔ mi. Na kókó tó ìjọba tó yẹ fẹ́ wíì tó yẹ fẹ́ ìlú àti bárẹ̀kà tọ́ ẹ̀ tó yẹ fẹ́ ìlú ọ̀run ní wáyé títí lè ní wọ́n ta ọ̀rọ̀ ìlú àti bárẹ̀kà tọ́ ẹ̀ náà bá so jì yé wàá wá sẹ́ni bárẹ̀kà tọ́ ẹ̀ náà bárẹ̀kà náà ṣe tọ́ ọ̀dẹ̀ka yẹ wá ju ọdẹ sí ìdèmí èlò àti ìlò kẹmẹkẹmẹ náà lọ́dọ̀ ló yà abọ́lé àwọn ọ̀nẹ́ náà lọ́wọ́ àmẹ́ oní ẹ̀yẹ kọ̀ ìbọ̀ ọ̀lẹ́ bí àwọn ọmọ lọ́wọ́ àmẹ́ tí mo bá ṣẹ́gun ẹ̀mí nílẹ̀ o ó bá ṣá ilé yìí inú mo ní ọ̀pọ̀ wọn ní ní òwúrọ̀ nyára àwọn ní ẹ̀rí ọ̀sá ọ̀rọ̀ wọn ní àwọn ọmọ náà lọ́tún tó rí omori yóò sì yéé bá wọn mi lẹ́yìn lẹ́kùn tẹ́lẹ̀ lè lọ́nà àwọn ẹ̀ka máa ka ẹ̀ka inú ọ̀la ṣe máa ń dàbí inizu náà yà lókùkù náà àmọ́ sọ́wọ́rì náà kó bóyá lọ́ọ́ bá mi lẹ́yìn lẹ́kùn tẹ́lẹ̀. ini le ile tuka de isi irahu aje no nyara ina de irahu ya de yuhure ehe ile no nyara ina ama wa fi okuku ama de da mbala wa am ono nyani irahu mu je tini ihe anyo ekwe ilaruba ehe ilamis ama ndem so mo kawo meka isa bahuri iyanyi hurehe irahu hurehe oho dobo hureta ko irahu adi nehi wo hureta irahu e hureyi neho enadin dobo hurehe abe awon abe awon abo hurehe meka ma kawo meka iyanyi irahu hurehe àfẹ́rẹ́wò nìyẹ́mbà ìrọmọwọ́wà ní àmì kẹta ìnumẹ́lẹ́sí jùmọ̀ ní skul ìbá ìnẹ́kù ẹ̀bọ́n náà ní sí ilé ilẹ̀ tó pa. ọ̀nà òwúrì àwọn iná mọ̀ náà gbọ́dọ̀ tẹ́ àhàrà rírọ̀ inú làwọn kò hẹ́ ìbọn náà. iná wọn máa gbó rẹ fún ààrẹ rẹ sẹ́fọ́dí à ẹ̀rí ẹ̀ ànínú kàkà ẹ̀ àpò ẹ̀rẹ́ mọ́ àmọ́ àwọn ẹ̀yẹ́ mọ́ mi alọ́nàbà ọ̀húnà ọ̀hún ọ̀dẹ̀ ẹ̀rẹ́ ọ̀yí fẹ́lẹ̀ ni àtọ̀ ìbàrẹ̀ mẹ́ni ni yà ẹ̀ kò í ṣe dẹ́gbẹ̀rẹ́ mẹ́ni bò mọ́ rí àmọ́ kò á máa ṣe pa ẹ̀ka àfọlá ta pẹ̀lú ẹ̀ ẹ̀ ó afọlá pẹpẹrẹ tẹlẹ wílò rẹ fún àwọn òwò dọrọ ha òwúrí àti ìfà ìkàyè àányí rẹ má bẹ nù mẹ yà ti wílò rẹ fún rò ẹ tẹlẹ mi rẹ àyẹ̀kù yóò di rẹ kó àányí sọlá fún fọlọ àyẹ̀kù yóò di rẹ kó ẹ lọ́nà mẹ́kọ́ sálà tẹ́nilá ní à àyẹ̀kù yóò di rẹ kó ẹ wà lámà kọ́

zai ka nyɛ wi brɔda na bama na ka ne ma na nyɛ ma yiwi wi ana na da da ka bi laila tun ka ne de horo mo asuma ti on to mori ni ya bu mi ne ya ba ya ba mo ya ba mo الشيخ عبد الحميد كشك رحمة الله عليه إيامي أمنا أبي بشار الأسد بشار الأسد أنا في president ayi president ɔbɛ eti syria ɛdɛ ɛdɛ nkata yɛ abama ayɛ hafi gɔla asa ɔmo anadami ɔmo ayɛ yɛrɛ so dɔla n'oge ibi ɔda n'oge ɔda nka ɔda toro ɔda ama ɔsi kasɛɛti ɛhyɛ abdulhamid kish kebe wɔn eti syria ada anaworo ɔda toro yɛyi kasɛɛti kasɛɛti hyɛ ɛhyɛ abdulhamid kish dere inu ba hɔ. bó bá bá siria ti síríà ọkà sọ́dọ̀ ọmọ kaseti wọ́ kérí weri tó mọ̀ ọ́nà wọ́ wéèrí wéèrí ọ̀sán mọ̀rí ẹ̀mí ní kúyà bá mi ẹ̀mí ní kúyà ẹ̀rọ mẹ́kẹ́ náà làbára tẹ́kọ̀ ayé náà wéèrí ẹ̀mí ní kúyà wéèrí ẹ̀mí kúyà ne ma kaa ka polu tɔgye no abɛtola ba wa wɔro ɛnɛ zɛ kita kamba no wɔtɛ no ara ma nyi ni kasɛtɛ ne lɛ kɔn wɛ ahorɔ de ki kasɛtɛ ne yɛ kare kaninire yi ìjọba siasa amewɔ kasijọba jɛ islam de mi sɔ kamɛ ɔfisi kamɛ bɛrɛ bɛrɛ. smith kan so lọ bìkà abdulhamid asheikh abdulhamid kish dọ yìí lọsí mi bàdé ẹnìkọ yìí náà ìdọ́rọ̀ ayẹ ká máa nínú dọ́kàárì mi ẹ̀wọ̀n náà náà ara hó wọn náà ní ti syria ọmọ ìṣó wòlí di pẹ̀lú asẹ́ni àmọ́ sí kàtà ẹ̀ka máa ń lọ́wọ́ kì ha bí bọ̀ asad dọ́tọ̀ yìí nìyẹn ọ̀dà kò ní ló mórí òtù ọ mọ́ni rà mọ́dà ọ mọ́ni rà kò ní lè rí ẹ̀ka nínú and onozikọ na ọbụ saba bi nkata na ẹdẹ bi. Sima sọ ètò mu. Tinye sima ètò ọrụ náà ọmọdé ibà náà tọ́ dọ́kítọ̀ ìrìn. Na awaka ọkọ gwi ọdụ dị ehiwe ilé ọjọ́ wọn wọn specialist lóka specialist ọ̀bì iná ni ọjọ́ wọn geography lóka yìí ifi ìdáná ọba náà bọ̀nà ìjọ ọjọ́ wọn ní biology lókè ifi na ọba náà bọ̀nà ọ̀nà àti túbọ̀ wọn ni kẹ́nẹ̀ báwo ni yìí yìí ìjọ wọn sì tẹ̀síìrì dáa nyà afa níbi ìjọ wọn òun ní gírámà náà wòye ọ̀nà ìnàlélá kẹ́nà ọ̀dẹ̀ ọ̀sìn gírámà náà.

wọ́nkura ìwà yẹn nyɛ mímí nà ɔmúra ìrẹ̀wọ́ nà mmà nà sí bèè kàn mẹ́rin sí bèké tèésù ìrẹ̀wọ́ nà ẹ̀yìn àhà ọ̀ sí bèkà ẹ̀mí yẹn mẹ́rin ìrẹ̀wọ́ kú ìwúrẹ̀

omuli amasomo nono omuli amago kogo kogo enezo dagwo amanya netigwo amanya lafiya gwo omuli osobe ni mene omuli osobe ni mene ku amen amen dinono maka ni kawazo ndo kokora dolo ono leya kukaba azinere ni ekwene sisi leya kukaba amada maka ni sonka amatɔ ɛyɛ kó ewu ɛhɛ amatɔ ɛyɛ kó abe ya agasa inima bafi juma agasa ahalahi lɛ omori ọmọ náà ọba àbẹ̀mí bẹ́ẹ̀ fi yìnyín ma èyí bá ká omori òsì ní tafsiri dé ìyẹn náà òsì owó اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا ẹwẹni ẹbàbò ẹni ẹyìn mẹlẹsẹn agorẹ tẹyọ ẹyìn mẹlẹsẹn agorẹ tẹyọ a àwọn anyẹ masogori masogori ayélujára ẹsẹ kọwa ẹwà lẹni mẹmẹ wọn eh bo ama hete ni mmo umene no ni maana zali ka hete umuri obaya hayi ndo اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه لذلك كما سمعنا كايكا ارين اظني ما غدي شو اسرنا على زمان دم راجع اضروا اوتوا ọ̀rọ̀ yusu ẹ̀ẹ́ bí kẹ́nyà máa nà ń gbọ́ anyị ẹ̀ẹ́ ọrụ. ọ̀rọ̀ ẹ̀ẹ́ rẹ̀ kàrọ ọrụ. anyị mẹ̀mẹ̀ ní iron ẹ̀ẹ́ mẹ ìdè ka mẹ́rin wàhálà ọ̀rẹ́ nkata mẹ́rin n'anyị nri njoku inú sọ́ọ̀lẹ̀ mi ìjẹ́ ni mi pùṣẹ́ mi ọ̀rọ̀ wà ní ayé

iye ne yina fa neji dɛ ɛrɛ sa de edze ni di mire yi sɛn sika afa ɛɛ ɛzɛ nɔ ne edze ni ele kuro nya ɔsɛ ɛba ɔsɛ ta ɛmɛ ɔtɔ rice ekuro nya ma ɔmɔ sɛ ɛba bɔ mɛ bɔ mɛ ɔmɔ mɛ ne edze pɔtsi tɛnɛ ne dɛ ɛmɛ dze ma ne ɔlɔ ɔlɔ ɔlɔ fi ya. ama utusha naye amaya ni tuwazaza dori vitu ipusha niana na muda somo ila اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من اراد بالاسلام والمسلمين سوءا فصلت عليه سيف اعتقالك جبار السماوات والارض يا من له كل العزه ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر ارجو كيد من اراد ان يكيدنا عليه وهول المكر من اراد ان يمكر عليه واصرف ظلال من اراد ان يخذلنا عليه واجعل سوء من اراد بالسوء عائدا عليه ولا يهيك المكر السجوع إلا بأهله وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذها من شديد اللهم ارحمنا فإنك بنا راض ولا تعذبنا فأنت علينا قادر اللهم اكتبنا فيما جرت به المقادير إنك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبة وعند الموت شهادة وبعد الموت جنة وهريرا ونعيما وملكا كبيرا برامك يا رام الراهبين إلهنا أنت المحرك المسكن لكل ما وقع في الوجود من الخيرات والشرور وفي حكمك الهم ولا جميع الأمور برحمتك يا ارحم الراحمين انك لا تنسى القدير اللهم يا بديع السماوات والارض يا ذا الجلال والاكرام يا صالح المستصرفين يا غياث المستضيفين يا كشف الصي يا ارحم الراحمين يا مجيب دعوات المضطرين يا اله العالمين بك ننزل هوائجنا وانت اعلم بقضاتنا ومنك يا ارحم الراحمين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا على الله توفنا مسلمين مؤمنين بعد طول الامر في صحه وعافيه وقوه جسم وقره بلد وسلامه اعضاء الله وساق الرزق وزيادة علم الويمات وعليكم بالصالحين يا فعال لما يريد اللهم جل وعلا كلامنا تقول لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم آمين آمين صلوا على النبي صلى الله عليه وسلم